ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́tí ń wo amóhùnmáwòrán Orísun ìròyìn mẹ́wàá ló ń dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín a ó máa mú ìròyìn ọ̀hún láti ibi pẹlẹbẹ dé èyí tó ṣe gbòógì jùlọ bí ìṣe wa Sekinat Ọláìdírajẹ ni atọ́kùn àwọn ikọ̀ agbábọ́ọ̀lù méjèèjì tó ń ṣojú ilẹ̀ nàìjíríà nínú ìdíje ife ẹ̀yẹ caf tó ń lọ lọ́wọ́ báyìí ìyẹn èyínbà àti enugu rangers tó ti lé téńté sí i bí wọ́n ti jáwé olúborí nínú ayò tí wọ́n gbá ní ilé wọn láàrin ọ̀sẹ̀ tó kọjá bí èyí ń bà ṣe pèrègede láti tẹ̀síwájú fún ìpele tó kàn nínú ìdíje káfọ̀ ọ̀hún tó ń lọ lọ́wọ́ báyìí pẹ̀lú bí wọ́n ti fún ikọ̀ Paradu FC ti orílẹ̀-èdè Algeria ní ọ̀mì ayò mẹ́rin sí ọ̀kan ikọ̀ Rangers ta ọ̀mì ayò kan sí ọ̀kan pẹ̀lú ikọ̀ FC Nodibu ní pápá ìṣeré Nnamdi Azikwe èyí ń bà ló kọ́kọ́ jáwé olúborí ní ọjọ́ àìkú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti pín gàárì pẹ̀lú akọ́nimọ̀ọ́gbá wọn ẹni tí wọ́n fi Fatai Ọ̀ṣọ́ rọ́pò fún àǹfààní ìdíje tó ń lọ lọ́wọ́ síbẹ̀ wọn kò já àwọn olólùfẹ́ wọn nítàn náà nínú ayò tí wọ́n gbá ní ìlú Aba tó jẹ́ ilé wọn ọ̀mì kẹta tó wá láti ọ̀dọ̀ adìlẹ́múlọ́wọ́ iwájú Stanley Dimba ló mú wọn jáwé olúborí ní ibi tí wọ́n tò wọ́n sí. Si Denga fakọyọ gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó fakọyọ jùlọ bí ọ̀mẹ́ta ti jáde láti apá ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú Victor Mboma ní apá kejì èyí ń bà ló síwájú pẹ̀lú ọ̀mì mẹ́ta sí òdo ní ìpele àkọ́kọ́ wọ́n sì gba ìkẹrin wọnú àwọn lẹ́yìn tí wọ́n wọlé fún ìpele kejì kí Abdeli Kahar Kadri náà tó gba ọ̀kan wọlé fún ikọ̀ Paradu ti ilẹ̀ Algeria. Èyìnbà tó ti gba ife ẹ̀yẹ ọ̀hún lẹ́ẹ̀mejì Èyìnbà tó ti gba ife ẹ̀yẹ ọ̀hún lẹ́ẹ̀mejì tún já ikọ̀ Paradu sẹ́yìn pẹ̀lú àmì mẹ́fà láti bọ́ sí ipò kejì. arákùnrin aláìsàn ọpọlọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bádéjọ Adéwálé ni a gbọ́ wípé ó dáná sun ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bọ́látitó Kádàrá lẹ́yìn tí ó da bẹntiróò sí ní ara ní ìlú Èkó bọ́látitó tó ń gbé ní ojúlé kẹtàlá àdúgbò ayétòrò ní sùúrùlérè nípínlẹ̀ èkó ní ọkùnrin aláìsàn ọpọlọ náà dáná sun ní àdúgbò Bassey Street sùúrùlérè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alukoro ọlọ́pàá ìpínlẹ̀ èkó ẹ̀ka èyí tí ọ̀rọ̀ kàn sọ ìyẹn Bala Elkana ó ní ẹ̀gbọ́n ẹni tí wọ́n dáná sun ló lọ́ọ́ fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá létí ní báyìí wọ́n ti gbé Bọ́lá ti tó kádàrá lọ sí ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú àwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀ dé ilé ìwòsàn àìsàn ọpọlọ tó wà ní ìlú Yàbá níbi tí wọ́n gbé Bádéjọ Adéwálé lọ Elkanah kàdí ọ̀rọ̀ nílẹ̀ pé gbogbo ìlàkàkà láti fi ọ̀rọ̀ wá aláìsàn ọpọlọ ọ̀hún lẹ́nu wò ní ilé ìwòsàn àìsàn ọpọlọ náà èyí tó wà ní ìlú Yaba ló bọ́ sí pàbó nítorí ọkùnrin ọ̀hún kò sọ ohunkóhun àmọ́ àwọn ọlọ́pàá sọ wípé ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà àwọn ènìyàn ìpínlẹ̀ Èkó ti sọ bí ó ti rí lọ́kàn wọn lórí àwọn iṣẹ́ tó ń lọ lórí àwọn ojúnà márosẹ̀ ní ìpínlẹ̀ náà pàtàkì jùlọ àwọn olùgbé ìlú Fágbà ṣògo rẹ́ni kejì jábọ̀ lórí eléyìí ẹja lọ́gbọ́n tó ń sọ yorùbá bọ̀ wọ́n ní títa ríro làákọlà tó bá jìnnà tán oge la fi ṣe látàrí àwọn iṣẹ́ àkànṣe àti àtúnṣe ojú ọ̀nà tó ń lọ lọ́wọ́. ní tòrótìbú ìpínlẹ̀ èkó léyìí tó sì ń fa súnkẹrẹ fàkẹrẹ ní ojú àwọn ọ̀nà kan àti dídarí ọkọ̀ gba àwọn ọ̀nà mìíràn lásìkò tí iṣẹ́ náà ń lọ lọ́wọ́ bí a kò bá gbàgbé ní ọjọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún 2019 ni gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú ti pàṣẹ kí àtúnṣe àti àkànṣe ojú pópó kí ó bẹ̀rẹ̀ ní tòrótìbú ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó ti ọwọ́ akọ̀wé ìròyìn sí gómìnà gbóyèga àkọsílẹ̀ jáde lásìkò gbà yìí lẹ́yìn ọ̀pọ̀ ìpàdé pẹ̀lú àwọn iléeṣẹ́ bíi mẹ́jọ tó jẹ́ gbòógì lásìkò ìgbà náà dé bí a ti ń sọ̀rọ̀ yìí àwọn iṣẹ́ àkànṣe náà kò dúró àmọ́ ìwòsàkun àwọn ènìyàn náà lórí ọ̀nà tí àwọn agbaṣẹ́ṣe ń gbà ti ń ṣiṣẹ́ kù díẹ̀ káàtó pé ọ̀pọ̀ wọn ni wọ́n ń fi àtúnṣe ọ̀nà yìí dí àwọn ará ìlú lọ́wọ́ láti lè tètè dé ibi iṣẹ́ tí wọ́n ń lọ. ẹni tí ó bá tẹlifíṣàn Orísun sọ̀rọ̀ láì fojú hàn dé sọ wípé ohun tí gómìnà Babájídé Olú ń ṣe jẹ́ ohun tó ṣe pàtàkì àwọn ará ìlú sì mọ̀ àmọ́ a kì í báni wáṣẹ́ tàbí fúnni níṣẹ́ ká tún báni ṣe ni ọ̀rọ̀ náà látàrí àkókò tí àwọn agbaṣẹ́ṣe ń lò láti ṣe àwọn iṣẹ́ náà fún àpẹẹrẹ àkókò tí gbogbo ènìyàn máa wà lójú pópó láti lọ ibi iṣẹ́ òòjọ́ wọn ni wọ́n ń dá odidi apá ọ̀nà kan dúró tí wọ́n sì ń darí ọkọ̀ gba àwọn ọ̀nà kan ṣoṣo ní èyí tó sì ń fa súnkẹrẹ ọkọ̀ bákan náà gẹ́gẹ́ bí ìlérí gómìnà wípé àwọn ẹ̀ṣọ́ olùdarí ọkọ̀ ojú pópó lasma yóò wà lẹ́nu iṣẹ́ ní gbogbo ìgbà tí iṣẹ́ wọ̀nyí bá ń lọ bẹ́ẹ̀ sì ló rí nítorí wámúwámú ní ẹ̀sìn àwọn ẹ̀ṣọ́ lasman máa ń pé sójú ọ̀nà lásìkò àwọn iṣẹ́ wọ̀nyí tẹlifíṣàn Orísun ṣàbẹ̀wò sí àgbègbè fagba ní ìpínlẹ̀ Èkó lásìkò tí iṣẹ́ àkànṣe àtúnṣe apá ibì kan níbẹ̀ a sì rí àwọn òkodoro ọ̀rọ̀ kan dìmú lórí iṣẹ́ náà àti bí ó ṣe ń lọ láti mú ìrọ̀rùn wá sára àwọn ará ìlú ju gbogbo rẹ̀ lọ àmọ̀ràn ti wá sọ́dọ̀ gbogbo àwọn ará Èkó láti faradà di àsìkò tí àwọn iṣẹ́ ń lọ lọ́wọ́ wípé ìgbádùn gbogbo wọn ni yóò jẹ́ tí iṣẹ́ náà bá parí ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. aṣojúkọ ìròyìn wa ní ìpínlẹ̀ Kwara Abọ́lárìnwá Dáǹsáráfà jábọ̀ lórí họ́wùhọ́wù tó ṣì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ilé arúgbó èyí tí ìjọba ìpínlẹ̀ Kwara dà wó ẹja lọ́gbọ́ bí ó ti jábọ̀ rẹ̀ fún wa mùún bí ìdodo ẹ̀fọn ni gbogbo ń lọ létòlétò lẹ́yìn tí ilé ẹjọ́ ti gbé àṣẹ jáde lẹ́yìn ọ̀rọ̀ akutuwu tí ó wu lórí ọ̀rọ̀ ilé arúgbó ní òpópónà ìlọ́fàwé ìlú ìlọrin olúlu ìpínlẹ̀ kwara a ó rántí wípé ní àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì oṣù kínní ọdún 2020 ní ìjọba ìpínlẹ̀ kwara da ilé kan eléyìí tí ó jẹ́ ti iléeṣẹ́ asa investment ilé náà ti olóògbé olóyè olóṣọlá sàlàkí máa ń lò nígbà ayé rẹ̀ láti fi ṣe ìkójọpọ̀ fáwọn obìnrin abẹ́wú lórí àti láti fún wọn ní ẹ̀bùn owó oúnjẹ aṣọ àti àwọn nǹkan mèremère mìíràn eléyìí tí ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọlé náà ní orúkọ ilé arúgbó àrígbámú ìròyìn ó fìdí rẹ̀ múlẹ̀ wípé ilé náà kìí dá fún èrò àti àwọn arúgbóbìnrin látìgbà tí ọ̀jìnmí olóṣèlú ní nípínlẹ̀ Kwara olóyè Olúṣọlá Sàràkí tó ti sílẹ̀ sasọbora látàrí wípé àwọn ọmọ rẹ̀ bíi Bùkọ́lá Sàràkí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ Nàìjíríà ti tànà kò kẹ̀tì láti tẹ̀síwájú ìnáwó rẹ̀ sáwọn arúgbó náà pàápàá jùlọ lọ́jọ́ àlàmísì àtijọ́ jímọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ṣáájú ni gómìnà ìpínlẹ̀ kwara malam abdulrahman abdulrasaq ó ti gbé àṣẹ bóde wípé ìjọba ti gbẹ́sẹ̀ lé ilẹ̀ náà tí ó sì ti gba ilẹ̀ náà padà lọ́wọ́ asa investment nítorí ti ìjọba ìpínlẹ̀ kwara ni ilẹ̀ náà ṣe eléyìí tí ìjọba yóò sì lo ilẹ̀ náà láti fi kọ́ sekitẹ́ríàtì eléyìí tí wọ́n ti ṣáájú pàjùbà ilẹ̀ náà fún ní ṣáájú lọ́gán tíjọba ó ti ilé náà wò oríṣiríṣi ìtàkpóró gan ìtútọ́sókè fojú gbà àríwísí tó ń tàwíjàre òun ló ti tẹ̀yìn ọ̀rọ̀ náà suyọ̀ eléyìí tí ó ti sún àwọn ọmọ olóògbé Olúṣọlá Sàràkí ọ̀hún gbalé ẹjọ́ lọ láti fẹsẹ̀ òfin tọ̀ ọ́. wàyí o ilé-ẹjọ́ gíga ní ìpínlẹ̀ kwara lábẹ́ onídàájọ́ aa adébára ó ti dá ìjọba ìpínlẹ̀ kwara lọ́wọ́ kò láti síra rona lórí èyíkéyìí ìgbésẹ̀ tí wọ́n bá tún fẹ́ gbé lórí ilẹ̀ náà tí ó sì mú ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù yìí fún ìjọba àti agbẹjọ́rò rẹ̀ àti agbẹjọ́rò asa investment láti wá bẹ̀rẹ̀ atótónu wọn tó ń ta òwíjàre bíléńjó bólè ń jà ẹni bí ń pa kò ní ṣàìsọ pẹ̀lú bí ilé arúgbó ti di bíbí wó lulẹ̀ gọ̀ọ̀rọ̀gọ̀ bíi mí esu làwọn arúgbó sì ń lọ síbi ilé náà ní kẹ̀tíkẹ̀tí láti gbà bí wọ́n ti máa gbà á nítorí àwọn ọmọ olóògbé Olúṣọlá Sàràkí kò jáwọ́ nínú bí bàbá wọn ti ṣe pẹ̀lú bẹ́ẹ̀ náà lójú àwọn amòye àwọn ọ̀tọ̀kùnlé àti àwọn tọ́rọ̀ náà kàn ń wò rere níbi tí ẹrù ọ̀rọ̀ náà yóò dàwó sí i láti ìpínlẹ̀ Kwara Abọ́lárìn Dan Sharafa ló ń jábọ̀ ròyìn fún tẹlifíṣàn Orísun sùúrù àvọ̀sẹ̀ tó jẹ́ ọmọ ìgbìmọ̀ àjọ tó ń rí sí ètò iṣẹ́ ọba ní ìpínlẹ̀ èkó ìyẹn Lagos State Civil Service Commission ti sọ wípé ó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ènìyàn tó ṣe ìforúkọsílẹ̀ nínú ètò ìgbanisí iṣẹ́ olùkọ́ èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó gùn lé tó sì jẹ́ wípé ipò òṣìṣẹ́ ẹgbẹ̀rún kan péré ni wọ́n ń fẹ́. Àvọ̀sẹ̀ sọ eléyìí di mímọ̀ ní ibi ayẹyẹ ọdún tuntun èyí tí ẹgbẹ́ ìdàgbàsókè obìnrin ìlú Badagry ìyẹn Badagry Women Development Forum ṣe ní ọjọ́ àìkú tó kọjá ní ìlú Badagry ìròyìn kan ti kọ́kọ́ jáde pé ìjọba ìpínlẹ̀ èkó ṣe ìkéde ní ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún tó kọjá láti gba ẹgbẹ̀rún kan olùkọ́ sí àwọn iléèwé girama tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni àvọ́sè wá sọ wípé àwọn tó perégedé nínú ètò ìgbanisíṣẹ́ ọ̀hún ni wọn yóò pè fún ìdánwò àti wípé lẹ́yìn ìdánwò náà àwọn tó bá wá fi gbọ̀rọ̀ jẹ̀ka tó sì kójú òṣùwọ̀n tí àjọ Lagos State Civil Service Commission fẹ́ ni wọn yóò pè fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò kí wọ́n tó wá gbà wọ́n síṣẹ́ ní pẹrẹu ó tún ní eléyìí wà ní àjọṣepọ̀ pẹ̀lú àjọ Lagos State Universal Basic Education Board SUPEB lákòótán ọ̀gbẹ́ni Avose rọ àwọn obìnrin ìlú Badagry láti wà ní ìbámu pẹ̀lú àwọn ọkùnrin wọn nínú ètò ìṣèlú fún ìdàgbàsókè ìlú náà ó ní kí wọ́n jà fún ẹ̀tọ́ wọn nínú ètò ìṣèlú kí wọ́n sì díje dupò tó bá wù wọ́n. bẹ́ẹ̀ ni arábìnrin Fúnmilọ́lá Ọlájídé tó jẹ́ olùdarí àjọ Lagos State Office of Special Education rọ àwọn obìnrin láti jẹ́ ọ̀rẹ́ àti olùdámọ̀ràn àwọn ọmọ wọn. ní báyìí ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ ìròyìn ṣì ń tẹ̀síwájú.